بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله واصحابه أهل الدجى ومن سار على نهجهم من هال النهى إلى يوم لا ينفع مال ولا بنون إلا من جاء بقلب سليم واتقى adáwọ̀kọ́ fún Allah subhanahu ta'ala kí ọlọ́run wọlé ọlọ́run wúrẹ̀ tó ń wọn rẹ̀ kí Allah subhanahu ta'ala kó ṣe fún inshallah àwọn ará alẹ́ ànábì tí wọ́n takò tọ́tọ́lọ̀ ìfihàn níṣẹ́ gbogbo àwọn ará tí wọ́n gbà fún un. kí Allah subhanahu wa ta'ala ó fi ìkẹ́ rẹ̀ kó lè kárí ìlú wọn. gbogbo mùsùlùmí tó wáyé lẹ́yìn àwọn kọ̀hábà tó tún wáyé lẹ́yìn àwọn tàbíù tí ń gbọ́rọ̀ ọlọ́run ọba sétí tí ń gbọ́ ìlànà ní Muhammad sétí sallallahu alaihi wasallam tó sì ṣe payá ẹ̀mí rẹ̀ fódodo tó ń tẹ̀lé lánàá ọlọ́run àwọn iṣẹ́ rẹ̀ lánàá àwọn sọ́lá kò sọ́ọ̀lẹ̀ kí Allah subhanahu wa ta'ala ọba yọ ní ogbo wọn kó sí gbogbo wa náà lẹ́kùn nírú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́la ìlànà ìlànà nígbà tó wájú lórí hadith tí à ń ṣàlàyé rẹ̀ lọ hadith twenty four inú làrúbàún hadith an-Imam Nawawi alayhi rahmatullah àti sọ fún wa ti síwájú pé hadith yìí al-hadith al-qudusi ni à ń pè tí ń jẹ́ ọ̀rọ̀ náà subhanahu wa ta'ala. tọ́lọ̀ fún ara rẹ̀ sọ fún iṣẹ́ rẹ̀ directly tí ó sì kí bóyá mẹ́lẹ́kù Jibril òun ló bá fà náà níbi ọkọ̀ náà. sábà nígbàgbé níjẹjọ a ti túmọ̀ àdéhùn yìí débi tí Allah subhanahu wa ta'ala fi sọ wípé yá ibadi òpin ẹrú sì ni kullukum 'aaf gbogbo yín ń bẹ níwòwò illa man kasawtuhu fàṣẹkìsóní àtìsọkùn gbogbo ilẹ̀ ń bẹ ní wòwò ẹ̀ lásọ lára wòwò lẹ́wà bí ìgbà tí àwọn ìyá yín bí yín tẹ̀ ń bẹ ní wòwò kò sẹ́ńtú délé ayé ta gbọ́ pé aṣọ ń bẹ lára rẹ̀ rí wọ́n wọlé ayé ní wòwò bẹ́ẹ̀ àyàfẹ́ tí mi ọlọ́run bá dà sọ̀bù náà kàtó ní ẹwà ìdásọ̀bù owó yín mi àti sókùn èmi ọlọ́run sì dábò ń dàsọ̀rọ̀ yín la. àwọn afáà máa sọ fún wa wípé tí àwọn ẹ̀dá ń bẹ nínú ọlọ́run báyìí ó kó sí wòwò méjì yìí tá à ń fojú rí wòwò ni yìí tí a lè fojú ìwòwò náà lòun náà wòlé tí ń bẹ níta tí ò wọ nǹkan sára á ní bẹ ń wò ó ìwòwò nìyẹn ọlọ́run bá ní ń da sọ̀rọ̀ yín bí ọlọ́run bá dá làákàyè padà sára wòlé tí òwò ń bẹ lára rẹ̀ ẹ rí i pé kí ṣe yóò wẹ̀wù yóò rò bẹ́ẹ̀ náà tí ó lè wẹ̀wù jáde tí ò fi ní ibi tó kù sí lára rẹ̀ ṣùgbọ́n ìwòwò kejì ń kọ́ ìwòwò yìí tà ìfojú rí àti ká wá ọlọ́run subhanahu wa ta'ala lẹ́yìn tí ó dà sóró wa níbi ìwòwò yìí ìfojú rí ẹn tẹ́sán ò bá yé ìwòwò ló wà à ń pè é ní al-'ariyu al spiritual nakedness ẹ̀dá ń bẹ níwòwò ó dé fìlà lóòótọ́ owó agbádá owó ẹ̀wò yóò tún yan fandafanda pẹ̀lú sítáì tó fagbádá rá àmọ́ wòwò ló wà gbogbo ẹni tọrọ ọlọ́run ọba tó dá sílẹ̀ ayé ò báyé ìfáànà wà ìdọ̀wọ̀jẹ́ gbogbo ẹni sílẹ̀ náà ìtọ́nà ọba rán tí ò báyé ìwòwò ló wà kẹ́dà wa dọ́lọ́run ọba mọ̀ kó wà lẹ́nu tọ́lọ́run ó dá sọ yìí ó kí dáadáa súnà ní muhammadu ma sallallahu alayhi wa sallam kó fi lè dẹni tí ó mọ ìwà nábì fún un tí ò fi ní sí níwọ̀ wò má ọlọ́run lè mìíràn ṣe wò kìí sagbára yín lè fi lè dùn tọ́mọ yàtọ̀ sí ọ kìí ṣe mímọ̀ yín nìkan lógede mímọ̀ yín nìkan lẹ́fẹ̀ẹ́ ṣe yàtọ̀ láàrin ìbàjẹ́ àtòótọ́ kò bá níbẹ̀ mélòó mélòó ẹni tó máa kí ó bóyá kí ó tó mọ̀ nǹkan ni ọlọ́run fi lè sábà bí àná rẹ̀. ìmí ọlọ́run ní dá sọ owó yẹn níbi òwò kínní àti òwò kejì. Allah subhanahu wa ta'ala síwájú ó ní yá ìnákùn ìbáàdí innakum tukhti'una bil-layl wa á nà ana aghfiru ní jami'a fastaghfiruni aghfir lakum. Allah subhanahu wa ta'ala ní ẹ̀yin ẹrú sí ìnákùn mi innakum tukhti'una bil-layl. والنهار أتوتون يطورني في تفشي تخطئون إن رسيسوني أسسورون بناروني níbi ìwà àwùsí yín ẹ̀ ń sì wà áwù sáwọn èèyàn ẹ̀rí yóò bọ́ sọ pé láwájá máa ń sì wà áwù láwájá máa ń sì wà áwù ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ pé sàkíyèsí ìsíwáwù àṣìṣe ní ìsí ọ̀rọ̀ sọ àṣìṣe ní gbogbo ń tẹ̀dá bá ń ṣe tí ò bá ti bọ́ sójú ọwọ́ ń tọ́lọ̀ ń faramá tí ò sí lórí ìlànà tí ń ṣe ọlọ́run bá ti jẹ́ fún wa ní ẹ̀sìn alayhi salatu wassalam kọ́kọ́ òun àṣìṣe ni. eléyìí wá rèé bẹ́ẹ̀ sì ń ṣe lójú ọ̀sán lẹ̀ ń ṣe lóru bẹ́ẹ̀ òun ló fi já sí wípé àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn mẹ́ta kan bẹ̀ ó fi àlùkálà mọ̀ wọ́n ti ká kọ́làmù páàkọ̀ ìsẹ́lẹ̀ wọ́n ti gbé kó fún wọn kò sẹ́sẹ̀ fún wọn níwájú ọlọ́run ẹni àkọ́kọ́ ó ní àtọ̀bí yóò hàtàyà jalè ọmọ kékeré títí tó fi máa lálàáfara tó fi bàlágà gbogbo ohun tó bá wò wọ́n wò ohun tó kù díẹ̀ káàtó ọlọ́run ń sọ fún àwọn mọ̀lẹ́ta pé ẹ kọ́ ọ lẹ̀ torí làákàyè tí ń júwe aburú àti ohun tó dáa fún yàn àwa náà kí yọ̀ǹda rẹ̀ kò tí ì dípò kó yín làǹkà yìí bẹ́ẹ̀. ẹnì kejì alimajununu hatta yafiqa wèrè ìtẹ́rì rẹ̀ dàrú títí tí làǹkà yìí ló fi padà tó fi tají kù níbi àìmọ̀mọ́ tó ṣe òun gbogbo tó bá dá lọ́rùn àti tábà bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ lókù àní òun gbàgbà torí àti kíníkà ní manáà tó tẹ̀kẹ́lé nínú ṣẹ̀ríà ó ní àyè ibi tí Allah subhanahu wa ta'ala fi iṣẹ́ sì kọ́ lára wa àwọn ìlàbọ̀rọ̀ ń ẹ̀sìn àkíyèmí àgbàwẹ̀ ayọ̀zàká ṣe dáadáa sóbì ń wọ ọlọ́run ọba ṣe fún iṣẹ́ ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní kankan kan bẹ tí ń lórí inú ara wa tí Allah subhanahu wa ta'ala fi yẹn kọ́ gbogbo kájínà sáwọn tí ò dáa kámáṣe ọlọ́run bá ṣe yìí ara làákà yìí lọ́lọ́run bá fi kàn tí làákà yìí ò bá ti wá sí lára yìí àbí kò tí ì dé pẹ̀lú tí mo ní làákà yìí ọlọ́run ní bí tó bá ti tó kúrẹ́ káàtó gẹ́gẹ́ bí ọmọ eke àbó wá jẹ́ wèrè ti dàgbà lóòótọ́ àmọ́ làákà yìí náà kò sẹ́ mọ́ ó dẹ̀ nìkejì ẹnì kẹta àná imú hàtà ẹ̀fẹ́ àná imú hàtà ẹ̀fẹ́ ẹni tí ń sùn títí tí ó fi tají padà lójú náà gbogbo tó bá wò ó dánwò lẹ́sẹ̀ nígbà tó sùn tó lálàá gbò lálàá ni mo ṣe gbìnà ń jalè ó pààyàn lójú àlá ọlọ́bọ̀ òṣèlú sọjá sí wípé ìnákùn tó ṣe ó nà lẹ́yìn ọ̀nà àárọ̀ ẹ̀yin ẹrú sùn ẹ̀ ń sẹ̀mí ẹ̀ ń ṣàṣìṣe ẹ̀ ń sẹlọ́run lóru ni lọ́sàn-án ẹ̀ ń sẹlọ́run. kò sẹ́ni tó là kó òun àti ṣe kò sẹ́ni tó là kó òun ẹ̀ṣẹ̀ kódà Allah subhanahu wa ta'ala òòyìn fáwọn ẹni ìṣẹ̀ ìròyìn tó ròyìn àwọn ẹni ẹni tó sábà ní wàrà tó fáwọn ṣe tí ò dáa tọ́lá jí àwọn gbà tají ó sì gbà wà tó sì wọn yóò lóhun tí wọ́n ṣe tí ò dáa ìròyìn tó fi ròyìn àwọn ọmọ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون ولم náà tó sọ wípé ìdàfà àlùfẹ́ ṣíṣẹ́ زناني bá wù wà fàṣà àwòbọ́dà mú àfúsàwò àwọn sẹ́ni ó sàbòsí sẹ́ni ara wọn ìsàbòsí sẹ́ni ara yẹn náà ni kéèyàn wò wà tí ò dáa kéèyàn tayọ àlà nú ẹ̀sìn tayọ àlà nínú ẹ̀sìn òun fi ọmọlàkejì wọn arántí ìyá ọlọ́run fẹ́ tó bá wọlé wà yẹn ẹ tí n bá ilé kú pàdé ọlọ́run lẹ́yìn tí bàbá tó ń pọ̀fọ̀ tí n bá ilé kú pàdé ọlọ́run lẹ́yìn tí tó ń ṣe bídíà ok mo mọ́ kùn bí bídíà mọ́ kùn bí kú fúrú ṣíríkù sínú ẹ̀rù mi àmọ́ ìwà kakarọ́ máa yàn yìí ń ìwà ẹ̀ máa jàǹbá àmọ́ náà bá fi tìyàn ń kọ́ ìwà gbọ́yìí sọ yìí ìkọ́tẹ̀ máa yàn ń kọ́ nípa bẹ́ẹ̀nù ṣe sí mi tí n bá ilé ìbádẹ ìwájú ọlọ́run ìyẹn láforí jìn lẹ́kẹ̀rọ lọ́ọ̀ wọn rántí ọlọ́run fàtà fáwọn olùkọ́ náà rè ẹ̀rí bí kí ẹjọ́ máa ti rántí ọlọ́run lórí eléyìí tí wọ́n rántí ìyàtọ̀ lọ́wọ́ fáwọn wá tààrà eléyìí rẹ̀ tẹ́lẹ́sẹ̀ fàtà fáwọn olùkọ́ náà rè wọ́n wọ́n kò wá sí ìyàn ká tó ní agbára kó forí gbogbo ẹsẹ̀ jìnnìyàn fọlọ́ wọ̀lá mi ti rò àlàmà fáálù wọ́n mi àlàmà òkúta lọ́gbà nìyẹn wọ̀lá mi ti rò àlàmà fáálù alẹ́ sọ̀rọ̀ insistence wọn ò ní takú lórí tí wọ́n ń ṣe gbogbo ẹni tẹ́ ẹ bá ti sọ pé kù díẹ̀ káàtó bí nǹkan tó ti dá tí má ti ń takú kò sí kọ́lítì àwọn ẹni láàárín mùsùlùmí òdodo kìí takú lórí ẹ̀sìn tó bá ń ṣẹ̀ kókó tèmi lẹ́rí sọ wọn náà òbí tiẹ̀ sọ yìí áà ah, ah, bí ti tiẹ̀ júlẹ̀ ṣé ẹni tí wọ́n tí wọ́n tẹ̀lé lórí débẹ̀ náà lórí ẹni tí ń sọ ó fọ́nà ebú sọ ni ó fọ́nà ẹ̀lẹ̀ sọ ni pàtì ẹ̀jì ìjẹ́ tí wọ́n sọ ń pa ni ìjó níbẹ̀ lára mi à ah, ojú tó pa ojú tó kojú mi dé jẹ́ ìṣàtúnṣe o ìgbà ìlú bá dé ìgbà ìjọba ju ọlọ́run òsì tó kọ́ lọ nípa pé ẹni tó sọ fún ọ ó lè bú sọ ọ àbọ̀ ó bè bú sọ ìkan ọlọ́run àtúnṣe ara mi ni wọ́n ṣe fún mi àwa èèyàn sì rí bàbá gbọ́rọ̀ kalẹ̀ yàtọ̀ síra wa tò mọ́ wo bẹ́ẹ̀ ni ti gbé kalẹ̀ nígbà tó gbé kalẹ̀ wá sọ ìgbà pò náà mọ́ ló tẹ̀ ń bí mi nínú wípé yóò máa sọ ìgbà pò náà bí ayé tó mọ́láàkù ni ẹ máa gbọ́rọ̀ yẹn lóríṣiríṣi lára àwọn èèyàn ìwọ náà tó ń sọ̀rọ̀ ọlọ́run náà mọ́ òsì ló ti fi máa sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn bọ̀tí sukuku ṣe kókó dùn ní pé ṣé ìtẹ́ni yẹn sọ yẹn ó sọ lọ́nà ebú ni àbó sọ lọ́nà ìgbàyàn mọ́ràn ṣé ń bẹ lára rẹ àpàtọ̀lá mi ti rú àlàyé máa fọ àdó àwọn ẹni tọ́lọ́run ní ní ti ń ṣe tí ò dá pọ́pù yà àlàmì táwọn náà ti mà àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tí tó kù sí àwọn tá ṣùgbọ́n ọlọ́run bá sọ̀rọ̀ fi kẹ́ rẹ̀ kí wọ́n débi pé àwọn kan náà àwọn àǹtí náà wà tọ́lọ́run jámà fún kò dà ó dẹ̀ láì ṣe pé ó yá fa àkàn ṣe wá àṣẹ ìrìnsẹ̀ wa káwọn ibi ilé ìwà ilé ìjọba àwọn òṣì tá a lò tán tẹlumi kárí mi ní tẹlumi kó ṣe kì í ta ọmọ ìyá rẹ̀ náà sílẹ̀ tó bá ti rórí lára ọmọ ìyá rẹ̀ kí ni ó máa bí tẹlumi ká parọ́ mọ́ ìyàn ni tó pé wọn kò níbi kí wọ́n ṣe wá àṣẹ rẹ̀ sí láwọn àmì ọ̀tọ̀ọ̀tọ̀ náà kọ̀ án lọ́wọ́ òyìn mùsùlùmí òdodo pé wọ́n bá ti mọ ibi tí wọ́n kù sí òye ta lórí ẹ̀ṣẹ̀ wọ́n fún ìyá àlàmọ́ tó ti yẹ ọ́. sọ ilé ìfihàn ilẹ̀ wípé kò sẹ́ni tó má kò ní ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó má kò ní kó ti lé kókò díẹ̀ káàtó tó bá ti wá rí bẹ́ẹ̀ wà á na ẹ́kṣẹ̀rù ònà bàjẹ́ ní àárẹ̀ gbogbo Hmm, mùsùlùmí wọ́n jẹ́ ń tàn ọ́ àwọn kan tá à ń sọ yìí ní tá à ń fojú rí ní tá à ti ń fetí gbọ́ inú tó ju ẹ̀sìn ńlá dé láwùjọ lẹ Yorùbá lẹ́yìn àwọn kò jí mọ́ pa àwọn kan tá a máa kówó òru jẹ bá ti rán mi múra ẹ̀ kan ó ti gbé gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ a wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ nìyẹn o a ti sọ fún àwọn olórí pátọ́ọ̀mù yìí rí bàbá tó ní owó lọ́wọ́ ní gánmọ́ bàbá yẹn oníkọ̀sọ́sọ́ kọfì ní nàìjíríà tá a wà yìí kí ló dé tẹ̀ kí wọn aláàjì olómi ti rí onífààní kan bẹ̀ tí wọ́n bá mi kí wọn wọ́n bá mi kí wọn bí níbẹ̀ ẹ̀yin kọ́ fúnra yín kí ló tẹ̀ kí wọn mọ́ àti àwọn pé èmi Germany ọ̀la Amẹ́ríkà tọ́lá South Korea tó àyíká kì í ráyè láti kí wọn yẹn ṣùgbọ́n wá pè é ó dẹ̀ tó ló máa bá mi kí kí máa sálárì olórí ìdìbò amúfóònù rẹ̀ pé àfa yẹn lójú ẹni tó rìpọ́tù ọ̀rọ̀ yẹn fáwà fa náà lé ẹgbẹ́ yẹn lẹ̀ ń bá wọn aláàjì kírun níbẹ̀ ẹ̀ ń bá wọn kírun ẹ̀ ń bá wọn kí wọ́n lè ní sálárì tí bá kí ṣubú ìtẹ̀mí sáláàrọ̀ bá kí ṣubú ìtàwọn aláàjì tí bá kí ṣubú ìtẹ̀mí lọ́wọ́ sọ bá kí jí wọn wọ́n lè sọ sálárì wọn fún mi sálárì tẹ̀ ń bá yẹn kírun à náà mọ̀ pé tẹ̀ ń fi fún ìbá yẹn kírun èèyàn fún àyìnbíyàn kí nínú àwọn ìbàdà ìdùnnú báyàn ṣe ìyìn kíkí wa kódà látòjúwe vórí tó lánàá yóò kí ìráǹfààní àti kí á sì lọ gbẹnu léra wọn lọ́lọ́run sí lọ́wọ́ ọsẹ ó lè já sí lẹ́yìn ó sì rí nǹkan a sì ké sí wọn ní òsì nípa lọ kí wọn ní vórí ẹni tó bá da ápò làwọn tó kí méjì papọ̀ tí wọn sì mọ̀ pé lọ́jọ́ ti dé ẹ gbèsè nílọ́run ẹ̀ nínú àwọn ìbàdà tó tá àlìbáyàn kan gbèsè rẹ̀ mú wà àlìbáyàn kan gbèsè ààwẹ̀ àlìbáyàn kan gbèsè hajj tó bá jẹ́ nàzọ́rán tó bá ṣe ìrírí rẹ̀ pé wọ́ọ́ lọ́hùn tó bá lè tẹ̀lé kan báyìí fún mi bó mo lówó lọ́wọ́ ó sì lọ hajj ọlọ́run wá sí nǹkan nìkan kò wá ráfà náà ti lọ hajj nǹkó tó kú agbọ́dọ̀ bá ṣe àmọ́ náà àwọn tí Allah subhanahu wa tí òfin ìyáàbà sí kò fi ìyáàbà kábàáyìn ṣe lókun èyí tí ò fi sí rárá sí ìdí ṣèwádìí yìí nìkan bẹ́ẹ̀ náà ni tọrọ àforíjì márùn án yàn kẹtẹ wà ń bá ń bá ń wá àforíjì wájú ọlọ rárá. tó bá ti ń pè náà sẹ́yìn dáàtì foríjì mi ṣùgbọ́n àdọ́lọ́ ńkọ́lọ́ náà ó foríjì mi kódà bó fi yún un tóun bá ti yá àṣìrẹ́ níbi tó fi dé ọlọ́run ó ṣe kí ni. ìyáfi rẹ̀ yẹn làwọn ìwọ̀ tó pa ọmọ ẹ̀dẹ́yìn papọ iwọ tó bá pa ọmọ ẹ̀dẹ́yìn papọ tó bá jàm̀bá èèyàn kó o tó dẹni tọ́lọ́ foríjì nwaju ara rẹ̀ ó kọ́ ọ lọ́ọ́ yọ̀ nígbà tó bá gbà lọ́wọ́ ẹni tó ń fún tẹni tó ń mọ̀ bá sọ pé àmọ́ láì jẹ́ yín ní àwọn ẹni ọlọ́run kan bẹ yẹn bá ti ṣẹ̀tọ́ yẹn fún yẹn ó sì bá yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ foríjì yẹn ẹ mẹ́jẹ agbẹ̀tìjẹ mẹ́jẹ agbẹ̀tìjẹ lórí àwọn kan bá kò sí inú ẹ̀sìn torí bọ́lọ̀ ti lu bí pásítọ̀ fìrò ó ní ẹ̀wá mi ní aláforíjì ó ju káwọn ẹ̀ṣẹ̀ yín ó tóbi tó bó ti wù kó pọ̀ tó ní kí bùkátà sí náà ní kí ẹ̀wá mi aláforíjì áfìrì lákàn ní foríjì yìí. فرق كبير واضح وضوح الشمس في رابعة النهار bẹ́ẹ̀ ni tẹ̀sífàárì ọ̀tọ́ọ̀dà ìyàtọ̀ ń bẹ tíyàtọ̀ náà tóbi tó fojú hàn ìhàn bí òun ṣe máa ń mú lọ́sàn garigari láàárín táwọ́bà àti ṣèfà ìyàtọ̀ mẹ́lá ní méjèèjì àtọ́ọ̀bà wọn ni alẹ́kìlá wà ní gbòmù bí ìkìlá àǹtìlì yẹ táwọ́bà nìyẹn máa ń tuntun bá ìtumọ̀ rẹ̀ ní pé ìsinmi ńlá máa ń ṣe olè ní ń jà ọtí mímu ló sọ di iṣẹ́ ẹgbẹ́ awo náà ní ti fi ló sẹ̀mí gbogbo ìwà kìfìrí ní wù ìwà bídíà ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbò gbọ́ wà sí ẹnu àwọn àfọwọ́tò àfọwọ́dodo ọkàn rẹ̀ wárí ìfọlọ́n ẹ̀rú bà wọn látẹ̀yìn lọ gbogbo tí ń jágbára dúdú tó nílé pààrọ̀ ló ń dé gbogbo rẹ̀ lójára bẹ́ẹ̀ ni ọlọ́run sọ orin fáwọn èèyàn gbogbo èyí tó so kọ́lé tó lé gbogbo ẹ̀ ìdàdà kí a gbogbo wa sí àwọn àfa òótọ́ ọlọ́ọ̀nì kẹ́ ló ṣe bá dúró gbogbo àwọn tá à ń rìn mọ́lẹ̀ yìí ẹ̀bọ lásán ni bákan náà ní bídíà náà ó níbi intanet bá ní àṣẹ ní ẹ̀sìn ní fún mi ò nǹkan mi ò kí ó tánà bí ò bá ṣe kéèyàn tún bá kò níbi ẹ̀ṣẹ̀ ó sì má débẹ̀ mọ́ láíláíláíláí ó ní ègún pè ní ègún tán àlìsí fáwọn ní wípé nígbà tí èèyàn tún bá nù tán kó sì máa sọ wípé wọ́lọ̀ foríjì mi wọ́lọ̀ foríjì mi so ìkan ní síwájú ìkan bí kan ò bá síwájú ìkan ìkan dàbí requirement ó dàbí ṣáàrùtù fún kejì ni bí táwọn bá síwájú fẹ́dà tí ó ń ṣe sí fáà ọlọ́ọ̀bọ̀ nígbà sí fáà lọ́wọ́

ìdásàtò àwọn ìlú tó lọ́wọ́ o tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gbáyàn lójú bí bísẹ́ẹ̀sì fẹ́ ń ṣe lórí ẹlòmíì wa náà sàkàtò láwọn one million dọ́rẹ́ thousand ọgbó ẹ̀dọ́dásì ti tí ò wúlò yìí rìàbùyàtún látàǹfà eré ìdárayá tí ò wúlò rárá ni ọlọ́run ní ìfẹ́ ṣe kódà sẹ́yìn ò bá ti sọ àìsà fún ọmọ àmẹ́sẹ̀ gbẹ̀gbẹ̀ ni ó kọ́ àwọn àtàjọ jọ́dọ̀ sí ra àtàǹgbọ́ ra wọn lásìkò yìí ẹjẹ́ mú táwùbà lọ́wọ́ náà kó tó kàn sí fa gbogbo ibi tí kọ́ bá kù sí ẹjẹ́ náà bí láti tún bá pápátì lọ́rọ̀ tí ò da tí ń tẹnu wá jáde sọmọ ìlà kejì lọ́rọ̀ tí ò da tí ń tẹnu wá jáde sọlọ́hùn lọ́rọ̀ tí ò da tí ń tẹnu wá jáde sáré ibi tọ́lọ́run á sí wa tàbá tún bá yóò tán kásì máa ṣe sàkúrò lọ ọlọ́run kò forí ẹsẹ̀ rọ̀jò wá ẹ̀rí pé láyé nínú Qur'an lọ́sùpánu wọ́tà alẹ́nu olùyá ìbáyàdíjà lẹ́dí ní asọ̀rọ̀fó alẹ́ àǹfùsìkún láàtàkùnà tó min rahmatillah inna Allah yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim ọlọ́run ní ẹ̀yẹ rútì mi tẹ́ ẹ ṣe àbòsí sírí ara yín ẹ̀jàmbá ara yín pẹ̀lú ìwà ẹbọ ìwà kẹfẹ́rí ìwà bídíà àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó tí ń bọmọ lóò àbẹ́yẹn jẹ́ gbogbo ẹ̀ lẹ́ti fi ba iye ẹ̀mí ara yín jẹ́ wájú ọlọ́run láyà sáfùnà fún omi rahmatillah ẹ má jà kàn kó ní ìkẹyìn ọlọ́run. inna allah yaghfiru dhunuba jami'a ẹ ó dájú allah gbogbo ẹ̀ṣẹ̀ láyé ní ọ̀fọ̀rọ̀jì yẹn. inna huwal ghafurur rahim torí pé ọlọ́ọ̀bá yìí ń kọ́ ẹwọ hadithi arákùnrin inú sábà kásá àwọn akáládé fi mí wọn gbé jáde nítorí àwọn hadithi wọn tí ń sọ fún àwọn ìdílé rẹ ìyàwó ọmọ kó tí ń bá ti kú ẹsùn mi débi kí n jóná kéérú tí má ti wá jóná kéérú ẹ wá kéérú mi ẹ wá lọ fẹ́ sínú òkun ń bàbá wa èyí ṣe tẹ́ ń múrú àwọn àsọlẹ̀ yìí lẹ̀ fún wa ó ní mo ṣe ọlọ́run tọ́wọ́ ọlọ́run bá gbá mi mú ah, yóò mọ̀ jẹ́ mí ní ìyà ọlọ́run sì gun lówó ó gun lọ́lá ó gun lágbára tó ṣí lò gbogbo wa tí ò dá níwò káàkiri inú rẹ̀ mọ̀ tó wá di gbígbà pé àbó rẹ̀ tí wò ó pé ó súnmọ́ kó mọ́ sọ̀váìvà rẹ̀ òun náà ti mọ orí ẹrù tó ń bì síwájú ọlọ́run lẹ́rù tí ò dá wá pé ìyàwó ọmọ fún àmọ̀lẹ́bí àsọ́lẹ̀ o.

wọ́n bá fẹ́ sínú òkun àwọn àbókùn wọn ọwọ́ ìyá ọlọ́run náà lè tẹ̀ wọ́n. wọ́n ń fẹ́ ẹrú sínú eérú rẹ̀ tí wọ́n jókòó wọ́n fẹ́ sínú sínú òkun ọlọ́run sì gbèrú ilé lẹ́yìn nínú sáré wọ́n ní wọ́n ọlọ́run ó tún gbé mi dìde ni. bí anasọ́lá mi ṣe é rìpọ́tà àdéṣe yẹn fún wa nìyẹn ó ti ṣẹlẹ̀ sí àwọn ìjókòó síwájú wa rí. ó ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bi léèrè wípé límẹ̀ fàáta àgbà àsọ́ọ́lẹ̀ tí ò ga tó sọ tó sàsọ́ọ́lẹ̀ rẹ̀ fáwọn mọ̀lẹ́bí ẹ̀kọ́ tó kí ètò ìdíjọ́ wẹ̀wò ó ní wọ́ọ́lọ́ bẹ̀rù rẹ ni tóbi tí mo balẹ̀ ayé jẹ́dé tí mo balẹ̀ àwọn èèyàn jẹ́dé tọ́wọ́ rẹ báyìí lè bà mí mo kún ilé yọ sí ẹ̀rù ẹ̀rù bà mí débẹ̀ ó wá ń wò ó pé wọ́n má ti sún mú kí mo kéré ti dà mí sínú odò bóòlù ti gbé mi dìde nígbà tí mo ti ní ara mọ́ ọlọ́run wa ní ó rò pé mi lágbára rẹ̀ ni ní kò yé mi ní ìdùnnú ló bà mí ọlọ́run ní lórí pẹ́rù mi bà ọ́ débi tó o ṣe ń mo forí jì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tó kó sí làwọn ẹ̀ṣẹ̀ tó sọ wípé dúnà ṣírìkì ọ̀lùkọ̀fọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó lóun tẹ̀ tó fi balẹ̀ ayé jẹ́ yìí tó fún òpin kò sí àánú àforíjì fún ọmọ wájú ọlọ́run náà làwọn ẹ̀ṣẹ̀ tí ì ẹ̀mọ̀ báwọn bàbá jayé jayé wọ́n ti ń bọ́ ọmọdé sùn wọ́n bá gbá sùn wọ́n gbàyàwó yàwó yàwó wọ́n bá yàn lójú ó torí kó tó bá ti pẹ́ bọ́ ni àbí ti kìfìrí ni iná lọ́ha inna ẹ̀yìn yìí sọ̀rọ̀ kẹ́bí hi bihi wa yaghfiru ma duna dhalika liman yasha inna alladhina kafaru wa wọ́n lam yakuni Allahu liyaghfira lahum wa la liyahdiyahum tariqa. إلا طريق جهنم خالدين فيه أبدا وكان ذلك على الله يسيرا sọtẹ́ ìmáà lè kú lórí wa ẹbọ lè kú lórí wa kẹfìrí sí àforíjì fún ọjọ́ náà ìjẹ́pẹ̀sẹ̀ tarakùnrin yìí sẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí ó tóbi lóòótọ́ àmọ́ wọn ò tóbi kí wọ́n wúrú bíbi ẹ̀ṣẹ̀ ẹbọ so ìkẹ́ ọlọ́run bá gbáyé púpọ̀ mọ̀ yá ìmùsùlùmí gbogbo tó bá wù tí kò wá ń ṣe kí ò dá ìjà túnbà kọlọ́jọ́ tó dé ẹ má jẹ́ oníwò pé ibi tá a bá dé yìí sọ́nà fún lè foríjì wá ẹ̀rí irú ẹ̀kọ́ rẹ̀ gẹ̀dẹ̀ nínú àwọn hadith tó ní àlàáfíà ẹ̀rí ẹ̀ náà ti pọ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala èyí tó burú jù pé o fúnra mọ̀ pé tó ń ṣe àbó rẹ̀ ta kó tó mọ wá fẹ̀sẹ̀ sí fáàrí tó mọ wá ti ṣe gbéraga tó ti Allah subhanahu wa ta'ala tún tẹ̀síwájú yá ìbáàdí okùn yẹn rúfin mi innakum lan tablughu dọ́gbé fatadurruni wa lan tablughu naf'i fatanfa'uni. ọlọ́ọ̀tún ní ẹ̀yẹ rúfin mi ibi tá a máa bá ń júwèé fún wa nínú àdéhùn ní ṣe ẹ̀ jámù kankan kódà gbogbo àwọn táwọn ọmọ rẹ̀ wájú pé àfa ńlá ni onímọ̀ bẹ̀rù ọlọ́run olówó ni ìfowó rẹ̀ sàánú ẹnu sójú ọ̀nà ìsìn ọlọ́run dáadáa tún nìyí nì kámọ́tò wọn á fi fún àwọn ìsìnkú ọlọ́run yọ̀ǹda àwọn ègún táwọn fi ṣe tí ò dá lórí rẹ̀ ọlọ́run ń sàlàyé ọ̀rọ̀ ara wa fún wa nínú alhadith kúrúsì bí àdámọ̀ kẹta lẹ́nu tábìlì òdòdó kò sírú agbára tẹ̀lé ní kò sírú mọ̀tẹ́lẹ̀ ní kò sí irú ìkápá tó lè máa bẹ lọ́wọ́ yín tó ẹ ti lè dógbòǹgbò kí ẹ nílé lára pàtàkì tó ní kápẹ̀wá ní lára owó lẹ fẹ́ ní tí ẹ̀jẹ̀ pa ohun tí mi tí wọ́n sọ pé àwọn fẹ́ǹtì tí mi ń kó nira bí mi ọlọ́run àbí ńgbà náà agbára inú dídídídí táwa sọ pé èmi ọlọ́run bá ní ilé kan tí mo kọ́ sí sánmà ìmọ̀kànlẹ̀ wá ní títí tẹ́mi ọlọ́wọ́ wá ní tẹ́sìmọ̀ wá sáwọn fún mi tẹ́sìmọ̀ pọn mi lójú wọn lámi lójú. ìnákùlá ti tẹ́wọ̀ lọ́wọ́ fún mi láéláé ẹ̀ lè ní agbára tẹ́sì ní ìmọ̀ lọ́nà rẹ̀. kò sí aláwọ̀yá máa lágbára o á agbára burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá lójú mọ́ lóyún báyìí nínú jàbọ́kùn rẹ̀ ni náà káàbọ̀ gbogbo rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹni ó dá gbogbo agbára burú nì nínú àwọn tó kura wọn láfàá ni pera wọn ní pastors ni wọ́n pera wọn ní ẹlẹ́sìn ògún ni ẹ dágbára yín jọ ẹ wá dojú rẹ̀ kọ ìmí ọlọ́run àwọn kan ti tíwájú rí tí wọ́n dẹ́rù rẹ̀ wò ọlọ́run wọn ni ó padà dáṣọ ìyẹ́rù wọn ni. Hmm? <laughs> ó yẹ ìyàkóyà ó ní ẹ̀yìn èèyàn mi fi mí rẹ̀ aptoli musa ń pa musa yányányá bọ́ọ̀ mi ló dàgbà sí ìṣẹ̀mí rẹ̀ òkú rẹ̀ ọwọ́ mi ló wà wàlìyẹ́dẹ̀ ẹ̀rọ bàjẹ́ olúwa rẹ̀ ní sọnù inni akhafu an yubaddila dinakum aw an yuzhira fil ardi al-fasad torí pé mi ẹ̀yìn bá jìlá bí ìnàkùn ìlànà ẹ̀sìn tí ń bẹ nílùú yìí yóò yí padà máa ń lọ́wọ́ kí n tó gbédé yìí ó wá ti takọ ẹ̀sìn tẹ̀sìn ni náà ni bàbá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tá à ń pè lẹ́sìn lẹ́ káàrọ̀ òjúre yìí tá a bá wò ká wòfin ọlọ́run ó yàtọ̀ síra wọn o ṣé ká sàlàyé rẹ̀ kó yé ó kàn lọ sùn náà ni ó bá wá dé ní òkúnlẹ̀ kíyàn má ó bá wá dé ó ní a má ká má ṣàdúrà papọ̀ má ọba bá wá nígbà ní lórí tí gbogbo èyí tẹ̀yìn ń wò láwùjọ ń wò lẹ́sìn tẹ́ bá tójú bọ ní òfin ní ti ara kankan máa ń ní ma gbẹ́sìn jẹ́ àwọn àgbàlagbà ba ọmọ nílùú mi ní ọmọ àti ìsìláàmù wò dànù ẹnìkan náà àwọn tọrọ níbẹ̀ bá ní mòlídìí ò ibi tí nǹkan òye kò yé rárá inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́gbà ẹ̀yìn ọmọ yìí sì bí wọ́n ní ká mọ̀ sí lòdì sí ìlú ayé ló wá kù ní ìsìlámù pa irun yín kọ́ àwọ̀ yín kọ́ ìzàkà yín kọ́ tó mòlúdì ní gbòǹgbò tí ìsìlámù délé lórí àjò kí ló wá kù ẹ kàn béèrè pé èwo ni wọ́n mọ̀ tó fi lè tó kù àmọ́bí ah, tí Islam ti bẹ̀rẹ̀ nílẹ̀ káàrọ̀ òjìire àtìmọ́bí tó parí sí ẹnu àwọn ọ̀sán tó bá ti wá ń ṣe tàgbẹ̀lódún lóòrò bí àwọn kójọ àńjọ àwọn kọnu láwọn akáàkùn sílẹ̀ ló táwọn jẹ́ mọ́yàn lójú ìdáhùn náà ti àná tí ń mí pé Musa yóò ní padà máa ń lọ́wọ́ lórí ilẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ẹ̀yìn fi ṣe ìwà àbàjẹ́ mi ló gbé wọ̀ mí bí wọ́n ti máa ń sábà pariwo súnà náà lẹ́yìn ẹ̀rí ìwà àbàjẹ́ ti gbàlú kan ẹwà bẹ́ẹ̀ ti ìwà àbàjẹ́ wò òkúnlẹ̀ tí yẹn máa ń yìn àwọn ọmọ yìí tí mo bó káàkiri ńkọ́ mo wù àbàjẹ́ àrí àwọn yìí tí wọ́n mu sí káàkiri tí wọ́n mu gbó àwọn ọmọ yìí tí wọ́n fọ́lé káàkiri ní ìlú ńkọ́ àwọn òwò àbàjẹ́ ẹ̀mí wò ní paru níbi tí ìsera ẹni tó dé lẹ́yìn àwọn mùsùlùmí rẹ̀ Yorùbá ọ̀rọ̀ wa máa ń pààyàn lẹ́kùn ẹjẹ́ àrí ọmọ kan tó dé wa onígbèrè tó kó sí káàdì yìí súnà ànábì yìí tí wọn náà tó fẹ́ dàrú ni irú àlejò ẹ̀sẹ̀ ẹ̀ sí ń kẹni tó fi mùgbọ́nlẹ̀ náà mọ́ ní ẹ̀ ti mú gbó ti tó gbóná kí n ọmọbìnrin tó pé náà kàtó kí mu ni àwọn máa mu pé òtútù àwọn ìbílẹ̀ kankan bá ti lò báyìí oyún ó wà lẹ̀ ní kíákíá ẹ ẹ bu pé ń balẹ̀ jẹ́ ẹ bu pé ń bọ̀ náà jẹ́ àwọn torí pé ó ní ìjẹ́ sọmọ ẹ lára mi ta máa ń sọmọ múra báwọn ìyàwó àti ìmúra ìmọ̀ọ́sọ̀tọ̀ ìsọmọ múra báwọn ìyàwó àti ìmọ̀ọ́múra àwọn ọmọbìnrin ànábì Fatima umu kulsum zainab wọn fi máa ń múra bẹ́ẹ̀ ló ṣe òun ní ti máa múra kí ló ká sí tẹ̀bíjì ànábì sílànà sílànà tẹ̀bíjì jọba ànábì èmi èsì tẹ̀bíjì àníbàlọ̀ ṣe ní káwọn obìnrin mùsùlùmí sí máa múra ó sì kòkò sí tó kòkò sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní máa ń dẹ̀sìn ní rú lórí ilẹ̀ ni ṣàìtọ́ọ̀nù tó gada ọ̀gá àgbà fún fèrè àwọn òun ló gbin irú nǹkan nìtí fèrè ọ̀nà ní pa Musa kó wá kíkí ọlọ́run ọba rẹ̀ tí ń gbọ́ òun pariwo rẹ̀ káàkiri lórí rẹ̀ lùgbẹ́rù ń bà mí pé yóò di ẹ̀sìn padà lórí rẹ̀ yóò bẹ̀sìn jẹ́ bó ní sọ wá rí lẹ́nu. Fìrọ́nù ó ní ya Haman ìbíni lè sọ̀rọ̀ hàn làálí àtọ́lẹ̀ ìlà ìlàrí Musa wà ìní ilẹ̀ àwòrán òkè àdìbà. Ẹ má jẹ́ àárín àwọn kìfìrí yìí ẹ má jẹ́ àárín ìlànà àwọn nǹkan ọlọ́run irun tó kàn fún mi ò dáa mùsùlùmí làwa ẹjẹ́ á tún àgbọ́yé wa ṣe ẹjẹ́ á tún òbí wa ṣe ọlọ́run lè yọ́nú sí wa ká lè láti bọ̀ tán rí fìrọ́nù sọ fún Haman Haman sí ilé ẹnjìnìá rẹ̀ wọ́n jọ ń ba iye ẹ̀sìn ọlọ́run bá jẹ́ lórí ilẹ̀ nígbà tí wọ́n kàn bẹ́ láyé mi wọ́n ní ya Haman wọ Haman ìbínú mi sọ̀rọ̀ ha bá ń kọ̀nstrọ́tì bíi ilé kan tí ó ga rororo sókè. So nìkan tí ó gàrúrú sókè làálì àtọ́lẹ̀ ìlà ìlà ìlú Musa èmi tẹ̀ fẹ́ yọjú wọ ọlọ́run Musa jẹ ní sẹ́wọ̀n àwọn ya wọ́n ya kèfì kèfì rí àwọn onípa ìbá kọ́lé tí ó gàrúrú tí ó dé sẹ́wọ̀n ó tẹ̀ fẹ́ wọ ọlọ́run tí Musa jẹ ń sọ ọlọ́run jẹ wáyé nílà ọdún náà kí àdìbà ní ìdáwọ̀tò pé ṣé bẹ́ẹ̀ làwọn náà wàá dúró lé ní tabati rọmọ wa tó sì kankan nú ẹ̀sìn ó sì rẹ́rìí tì afẹ́ lè sọ wípé à ṣé sànàbí gan ṣé ìjọba kan tó sọ̀rọ̀ ọjọ́ kan ní sànàbí bọ́ wà láyé sẹ́rù pé yóò mọ yóò mọ sọ̀kò tó lẹ̀ pé pé báyìí wọn kò sí ní ìdílẹ̀ ẹ̀yìn kàtà ànábì ni pé ànábì yáyí àyọ̀kítòkòtò rẹ̀ mọ̀ pé ó yáyí ànábì wájú níwá bàjẹ́ bíi tiyín ṣòkòtò anábì òdókò òdíkókó sẹ̀rí kódà kò sí lókè ojúgun ẹsẹ̀ ní ṣòkòtò anábì ń dé àti ṣòkòtò ràtẹ̀wú rẹ̀ ojúgun ẹsẹ̀ ní ó kàn sí ẹ̀dẹ̀ fáwọn mùsùlùmí tó kò sí tó burú kó kọjá ojúgun sẹ̀ àmọ́ kó wà lórí kókósẹ̀ kó wà lókè kókósẹ̀ ẹ̀yin wọn sọ wọ́n bá wà nílé ayé nǹkẹ́ ẹ̀gbọ́n nípa ànábì yìí ayé nígbà tẹ̀sẹ̀ yìí bá ti wáyé ayé ní mọ́tẹ̀ lókè ọlọ́run àbí sọ ànábì ó máa fi ṣòkòtò báyìí tó gbálẹ̀ káàkiri tó mọ̀ fi ṣòkòtò kó ẹ̀gbin ìgbẹ́ gbogbo ìgbẹ́ ẹran tó mọ̀ fi kó káàkiri bẹ́ẹ̀ ṣe fi kó káàkiri àjò. ara o ara o ẹ̀yin ń bẹ̀rù ọlọ́run ni ọlọ́run ti já náà pé gbogbo lágbára lágbára láyé tó ń sìn ní ṣùtá ẹ kóra yín jọ láyé tẹ̀bílò wò lórí ẹ̀ lè dógóńgó kẹ́ ẹ fi nira kàn ẹ lè lágbára kẹ́ ẹ fi nira kàn mí fatadoro ni kápẹ́ wàá fi nira kàn yóò ní kọ́kọ́. ولن تبلغوا نفعي فتنفعوني síbi tó nìyẹn ẹ lè ní agbára tẹ fi lè ṣe ní láǹfààní ìnira ló ṣíwájú tẹ́lẹ̀ kejì yìí ẹ wá nígbà náà fẹ́ràn ìyẹn lọ títí ẹ wá dá owó yín jọ ẹ dá agbára yín jọ ẹ dá máa kéwù ìmọ̀wé yín jọ ẹ wá ní ẹfẹ ẹfẹ yàwó fún mi àbọ̀mọ lẹ́ẹ̀lẹ́fẹ́ bí fún mi. àbí ẹlẹ́fẹ́ tún jẹ́ ní promotion gẹ́gẹ́ bí ọlọ́run fi fún nípò mi òṣòrí kan lè dúró mi ọlọ́run fatanfàáhùn ní fọ́fẹ́ wàá sáfàní kan kò sáfàní kan lè fi fọlọ́run gbogbo tí wa ta'ala tó bá ní á ṣe kátẹ̀lé àwọn àṣetì pa wá sórí ara ha fàlẹ́ nẹ́sì gbogbo dáadáa tó bá wà á ومن أساء ń asa àfààlẹ́ ìhà téèyàn bá ní òun máa lè bàjẹ́ òun máa burú ṣe òun mú wà bàjẹ́ wù ó bá wọn jù ọ̀rọ̀ tó ẹ̀ lé láǹfààní rẹ̀ nínú agbára nínú wù nínú àwọn ipò nínú àṣẹ nínú owó kẹwàá ní ẹ fàfàní ìgbà fún mi ọ̀rọ̀ sọ́kọ̀ ni mo fẹ́ gùn tẹ́fẹ̀ẹ́ lẹ́yìn sára fún mi torí pé n tí ó fi rí bẹ́ẹ̀ ni pé ẹni tó bá dà bí àwa èèyàn lálẹ́ yìí lára ẹni tó bá dàbí àwa ìrẹ̀lẹ́dẹ̀ láti tàbá ní fún lọ́wọ́ tó yẹ kó máa yé wọn náà rẹ̀ ń pé òun ò jọ wá àwa náà sì jọ wọn. àwọn gbogbo ti wù kéèyàn lówó tó láyé ẹwu àwọn lọ́ba lọ́ba yẹn ló ti fi wọn lówó tó ọ̀pọ̀lọpọ̀ wọn bí táàgì àbájọ fún wọn ní ìkẹwọ́n tó ń gbà ọba tó jẹ́ bílíọ̀nìyà táwọ́sán ní àfihàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣáàlìkà ní ní táwọ́sán tó ní ọ̀tọ́ tó gbé ọ̀kadà kan dé ìfẹ̀rẹ̀ àbàjá ìjẹ̀kú bíjá mùsùlùmí bàbá ń lọ bá wọn àbí yìí kèsì mùsùlùmí tó kíká ẹkún sáà kò kí rárá a ní bóyá bí àwọn àwọn èèyàn ní tí bàbá ń lọ dáko fún ẹṣin anígbàjá yìí tán máa ń gún kọ́dà kò ní pé mú tàn ló fi rà fáwọn ẹ̀kọ́ ọ̀hún tó ti ní á ah, orí rẹ̀ ó gbò kò káre ọ̀yá ah, kúnlẹ̀ ìpín ìṣòro kẹrẹ sàdúrà fún bàjáàjì two fifty sí ọkọ̀ mílíọ̀nù tó ń lò. Fíjẹ́ sí wípé ó ti kẹ́ ìdá kan lóòun gbogbo tó láyé yóò kọ́ bùkátà sí èèyàn tí wọ́n lẹ́nu tó bùkátà sí èèyàn yẹn tí iṣẹ́ àǹfààní àwọn èèyàn bẹ́ẹ̀ ní ìtàwọn èèyàn bá dá aburú jọ fún wọn lè ní lára gbogbo àwọn ọlọ́lá oníkù aláṣẹ ọlọ́ba bí wọ́n fara tàwọn èèyàn náà àwọn náà fi ń jọba tó fi ń jólówó tó fi ń jóníkù báwọn tó fara tì náà bá tún jú padà sí wípé aláàrẹ ti pọ̀ jù torí pé àwa là ń fún lágbára tó fi ń darí ìlú tó fi ń lówó lọ́wọ́ á sì á yí ojú padà fún yóò mọ̀ bẹ̀ wọ́n wọ́n tún láti rí. so àwa lè ṣe kínní tí ń jẹ́nira a lè ṣe bí ìfúnjàmbá ní fọ́lọ́ pé kọ́lọ́ yàtọ̀ káwà ọ̀rọ̀ ọlọ́run ló ń sàjò yé wa sunna nabi ni sọ́mọ̀ máa ṣẹlẹ̀ ń sàjò hàn sí wàjú báyìí lọ ọlọ́lá ìhìnà ìhìnà subhanahu wa ta'ala ashhadu an ilaha illa anta أستغفرك وأتوب إليك سيدي وتسلمك ولا تنقاش عن حديثه عن السلام عليكم ورحمة الله وبركاته